ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. Hey. Eh. gbogbo ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ ìyè láti ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ ti BNAA ti Áfíríkà níbikíbi tí ẹ gbé wà tí ẹ ti ń gbé mi lọ tí ẹ ti ń gbé ń gbọ́ wa ní ọmọdé àti lágbà lọ́kùnrin àti lóbìnrin mo dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún etí ìgbọ́ tí ẹ fi ń fún wa nígbà gbogbo lónìí ní agbára Ọlọ́run a ó máa tẹ̀síwájú níbi tí a bá ẹ̀kọ́ Ọlọ́run dé nígbà tí à ń ṣàkíyèsí ìgbé ayé ìpadàbọ̀ sípò nípa ti ẹ̀mí níbi tí a ti ń ṣàkíyèsí ìgbé ayé Jósẹ́fù àti lónìí ìyá máa tẹ̀síwájú nípa àwọn ìdojúkọ tí ó tó ṣẹlẹ̀ tí Jósẹ́fù ní ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú mo fẹ́ kí ẹ jẹ́ ká tẹríba níbikíbi tí ẹ gbé wà fún àdúrà bàbá wa ní orúkọ Jésù Kristi a lọ́wọ́ nítorí wípé ẹ̀yin ni Ọlọ́run adúpẹ́ torí pé ẹ̀pọ̀ nípa àti agbára adúpẹ́ torí pé ẹ̀yin lọ́lọ́run tí ẹ ò kọ̀ wá sílẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ò fi wá sílẹ̀ adúpẹ́ fún gbogbo iṣẹ́ ìránṣẹ́ èyí tí ẹ ti rán sí wa àti pàápàá àwọn ayé tó ní ìdojúkọ èyí tí a gbàgbọ́ wípé ẹ ń lo àkókò yìí fún láti lè dá wọn padà sí ọ̀dọ̀ yín lẹ́ẹ̀kan sí ní wákàtí ìmúgbàdúrà wípé kẹgbẹ́nu mi sọ̀rọ̀ láti ṣàwárí gbogbo ayé àti pàápàá gbogbo àwọn kan tó ń la ìṣòro kọjá wípé kẹ́ bá wọn pàdé kẹjẹ́ kọ́ mọ̀ pé wọ́n mọ̀ kẹjẹ́ kọ́ mọ̀ pé wọ́n ní ìrètí tuntun nípa iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí orúkọ yín kó dé àyín lógo àdúpẹ́ torí wẹ́ ti ṣe bẹ́ẹ̀ o ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa àmín lẹ́ẹ̀kan sí nípa orí ọ̀fẹ́ Ọlọ́run lábẹ́ àkòrí ẹsẹ̀ lẹ́bẹ̀ àkòrí iṣẹ́ ìránṣẹ́ ńlá èyí tí mo pè ní pípadàbọ̀ sípò nípa ti ẹ̀mí yìí lónìí a máa ṣàkíyèsí àkòrí kékeré tí mo pè ní títà bí a ó rí lónìí bí a ti ṣe ta Joseph sí ilẹ̀ sí ilẹ̀ ilẹ̀ jìbìtì ṣùgbọ́n mo fẹ́ ká má gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run àti ìlérí Ọlọ́run nínú ìwé Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkẹ ìkọkànléní ọgbọ̀n ìwé Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkọkànléní èyí tó sọ wípé bí Olúwa bá ń bẹ fún wa ta ni yóò dojú ìjà kọ wá bí Olúwa bá ń bẹ fún wa ta ni yóò dojú ìjà kọ wá tí mo fẹ́ kí a ṣàkíyèsí láti ka ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run láti inú ìwé Genesis orí ìkẹtàdínlógójì um, lónìí láti a ó máa kà lónìí láti ẹsẹ̀ ìkẹrìnlá ẹsẹ̀ ìkejìlá títí sí ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n a ó máa kíyèsí láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n láti inú ìwé Genesis orí ìkẹtàdínníogójì Bíbélì wípé àwọn arákùnrin rẹ̀ sì lọ láti bọ́ agbo ẹran bàbá wọn ní Ṣẹ́kẹ́mù. Ísírẹ́lì sì wí fún Jósẹ́fù pé ní Ṣẹ́kẹ́mù kí àwọn arákùnrin rẹ̀ gbé wà tí wọ́n ti gbé ń bọ́ ẹran. Wá èmi ó sì rán ọ sí wọn. Ìwọ ó sì òun sì òun sì wí pé èmi nìyí. Ó sì wí fún òun sì wí fún un pé mo bẹ̀ ọ́ lọ wo àlàáfíà àwọn arákùnrin rẹ àti àlàáfíà àwọn agbo ẹran kí o sì mú ìyípadà fún mi wá bẹ́ẹ̀ li ó sì rán an lọ láti àfonífojì àfonífojì Hebroni lọ ó sì dìde ó sì dé Ṣẹ́kẹ́mù ọkùnrin kan sì rí i ó wí fún ó sì wò ó ó ń rìn káàkiri ní pápá ọkùnrin náà sì bíi pé kí ni ìwọ ń wá ó sì wí fún un pé èmi ń wá àwọn arákùnrin mi mo bẹ̀ ọ́ sọ ibi tí wọ́n ń gbé ń bọ́ agbo ẹran wọn fún mi ọkùnrin náà sì wí fún un pé wọ́n ti mo mo mo wọ́n ti lọ kúrò níhìn nítorí mo gbọ́ wọ́n wí pé ẹ jẹ́ kí a lọ sí dọ́tánì Jósẹ́fù sì lépa àwọn arákùnrin rẹ̀ ó sì rí wọn ní dọ́tánì nígbà tí wọ́n sì rí lókèrè tí lókèrè kí ó tilẹ̀ tó súnmọ́ etí ọ̀dọ̀ wọn wọ́n di rìkíṣí sí i láti pa á wọ́n sì wí fún ara wọn pé wò ó alálàáni ń bọ̀ wá ní sísìyí ẹ wá ẹ jẹ́ kí a pa á kí a sì wò ó kí a sì wọ́ sọ sínú sínú ọ̀kan nínú ihò wọ̀nyí àwa ó sì àwa ó sì àwa ó sì wí àwa ó sì wí pé ẹranko búburú yóò pa á jẹ àwa ó sì wo bí àlá rẹ̀ yóò ti ṣe rí rúbẹ́nì sì gbọ́ ó sì gbà á lé ọwọ́ wọn ó sì wí pé ẹ má ṣe jẹ́ kí a gba ẹ má ṣe jẹ́ kí a gba ẹ̀mí rẹ̀ rúbẹ́nì sì wí fún wọn pé ẹ má ṣe ta ẹ̀jẹ̀ ṣùgbọ́n ẹ sọ ọ́ sínú ihò yìí tí ń bẹ lé aginjù kí ẹ sì má ṣe fọwọ́ kàn án nítorí kí ó bàa lè gbà á lọ́wọ́ wọn láti mú un padà tọ̀ bàbá rẹ̀ lọ òun sì ó sì ṣe nígbà tí Jósẹ́fù dé ọ̀dọ̀ wọn àwọn arákùnrin rẹ̀ wọ́n bọ́ ẹ̀wù Jósẹ́fù ẹ̀wù aláràbarà aṣọ tí ó wà lára rẹ̀ wọ́n sì mú wọ́n sì mú wọ́n sì gbé e sọ sínú ihò ihò náà gbẹ kò sì lí omi nígbà tí wọ́n sì jókòó láti jẹun wọ́n sì gbé ojú wọn sókè wọ́n sì rí wọ́n sì kíyèsí wọ́n sì kíyèsí ọ̀wọ́ ẹran ọ̀wọ́ ọ̀wọ́ èrò ará ísímáẹ́lì àti gíláàdì ń bọ̀ wọ́n sì tí wọ́n ń bọ̀ excuse me tí àwọn àti ràkúnmí tí tí ooru tùràrí àti ìkunra àti òjìá wọ́n sì mú wọn wọ́n sì mú wọn lọ sí íjíbítì júdà sì wí fún wọn àwọn arákùnrin rẹ̀ pé èrè kí ni a ó jẹ bí àwa bá pa arákùnrin wa tí a bá sì ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ẹ wá ẹ jẹ́ kí a tà á fún àwọn ará Ishmaeli kí a lè mú kí a má bàa fi ọwọ́ kàn án ọwọ́ wa kàn án nítorí arákùnrin wa àti ara wa ní í ṣe àwọn arákùnrin rẹ̀ sì gbọ́ tirẹ̀ ẹsẹ̀ tí ó gbẹ̀yìn nígbà náà ni àwọn oníṣòwò ará mídíánì ń kọjá lọ wọ́n sì fà á wọ́n sì yọ Jósẹ́fù jáde nínú ihò wọ́n sì ta Jósẹ́fù lé ogún owó fàdákà wọ́n sì mú Jósẹ́fù lọ sí Íjíbítì ẹ̀kẹ́ hallelujah ẹ̀yin ará mi mo fẹ́ ká tẹ̀síwájú nígbà tí a ó ka orí ìkọkàndínníogójì orí ìkọkàndínníogójì láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹfà a sì mú Jósẹ́fù sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì Pọtifárì ìjòyè Fáráò kan olórí ẹ̀ṣọ́ ará Íjíbítì ó sì ó sì rà á lọ́wọ́ àwọn ará Íṣmáẹ́lì tí ó mú sọ̀kalẹ̀ wá síbẹ̀ Olúwa sì wà pẹ̀lú Jósẹ́fù ó sì ṣe alásìkí ènìyàn ó sì ó sì wà ní ilé olúwa rẹ̀ ará íjíbítì náà olúwa rẹ̀ sì rí i pé olúwa wà pẹ̀lú rẹ̀ àti pé olúwa mú ohun gbogbo tí ó ń ṣe dára lé ọwọ́ rẹ̀ jósẹ́fù sì rí ojú rere lé ojú rẹ̀ òun sì ń ṣe òun sì ń sìn ó sì fi jẹ olórí ilé rẹ̀ àti ohun gbogbo tí ó ní ló fi lé e lọ́wọ́ òun sì ṣe ó sì ṣe láti ìgbà tí ó ti fi Jósẹ́fù jẹ olórí ilé rẹ̀ àti olórí ohun gbogbo tí ó ní ni Olúwa bù sí ilé ará Íjíbítì náà nítorí Jósẹ́fù ìbùkún Olúwa sì wà lára ohun gbogbo tí ó ní ní ilé àti ilé oko ẹsẹ̀ ìkẹfà ẹsẹ̀ tí ó gbẹ̀yìn ó sì ó sì fi ohun gbogbo tí ó ní sí ọwọ́ Jósẹ́fù kò sì mọ ohun tí ó ní bí kò ṣe oúnjẹ tí ó ń jẹ Jósẹ́fù sì ṣe ènìyàn dáradára àti arẹwà ènìyàn ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run ní abẹ́ àkòrí tí a ó ti máa sọ̀rọ̀ ní ìṣẹ́jú kan sí méjì kí n tó dánu dúró fún ọ̀sẹ̀ tó ń bọ̀ òun ni wípé a lè kíyèsí wípé àwọn arákùnrin Jósẹ́fù wọ́n ń gbìyànjú wọ́n wọ́n dábàá àti pa Joseph àti wípé àbá yìí ó jẹ́ bí ẹni mẹ́wàá ẹni mẹ́sàn-án sí ẹnìkan ó túmọ̀ sí pé Rúbẹ́nì òun ló gba Joseph là lọ́wọ́ àwọn arákùnrin rẹ̀ tí wọ́n sì sọ sínú ihò tí wọ́n sì tà á fún àwọn oníṣòwò tí wọ́n lọ sí sí ilẹ̀ Íjíbítì níbi tí Joseph tó ti di ẹrú ní ẹsẹ̀ ìkẹrìndínlẹ́gbẹ̀rún ní ogójì eléyìí tí mo pè ní ìkọ̀sílẹ̀ ní agbára ọlọ́run a ó máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n kó tó di àkókò yẹn mo wí pé wọ́n olùgbọ́ mi yìí tí ò ń mi kò rí àánú gbà ní orúkọ jésù kristi olúwa wa àmín ó dàbọ̀. ẹ̀yin lọ́la o lẹ́yìn mà lọ́jọ́ gbogbo. ṣe ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe bàbá. ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe bàbá. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe. ilẹ̀ ò lè ṣe ọ́. Oh. ilẹ̀ ò ṣe ọlọ́run mi ilẹ̀ ò ṣe. ọba tó dá ayé àtọ̀run. ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run ilẹ̀ ò ṣe. pépélé fún ọ.